ẹ̀yin tẹ́mílẹ́ mo kí n pe ẹkú dédé àsìkò yìí ẹ̀ pé tó bá ti dọ̀rọ̀ lórí pópó a máa ń mú àwọn ọ̀rọ̀ tó máa ń lani lóye wá fún yín lórí pópó ni mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn èèyàn pé ṣé ó lẹ́tọ̀ọ́ kí obìnrin fúnra ẹ̀ kó lọ bá ọkùnrin kó dẹnu fẹ́ kọ́ nǹkan tó fẹ́ béèrè lọ́wọ́ wọn lórí pópó lè orúkọ tèmi ni Ògúndáìrú Ọlá lórí Orísun tẹlifíṣàn ẹ má gbé kúrò à ń bọ̀. kò lẹ́tọ̀ọ́ o nítorí pé kí ni tí ọkùnrin tó bá ti rí pé obìnrin ti fẹ́ràn rẹ̀ jù tó bá ti pé ó ti fẹ́ràn rẹ̀ jù á máa lò bó ṣe wù ú kò ní lè fún ní ọ̀wọ̀ tó yẹ kó fún obìnrin á máa wo bí ẹni pé kò ń ṣèyàn sí àti pé kò lẹ́tọ̀ọ́ tó pé kí ni ọmọkùnrin yẹn gan bó bá ṣe rí ló ṣe máa gbé wọn máa ṣe níṣekúṣe ni. ah ní ìmọ̀ràn tèmi o kò lẹ́tọ̀ọ́ o ẹ ká fi ààyè ọkùnrin fún ọkùnrin kádẹ kóbìnrin dẹ̀ wà láyé wọn ẹ̀tọ́ ọkùnrin ni láti ẹ gbà láyè láti lo word propose sóbìnrin choice ni wọ́n kóbìnrin máa propose ọkùnrin ah it's unhuman. ó ní ẹ̀tọ́ ó ní ẹ̀tọ́ ó dẹ̀ dáa nǹkan tó dáa ni ìdí tó fi dáa ni wípé tóbìnrin bá obìnrin tó dẹnu ìfẹ́ kọ ọkùnrin ó ní nǹkan kan tó rí lára ọkùnrin yẹn bóyá ó rí mọ̀ pé ẹni yìí ẹni tó ní ọjọ́ iwájú tó dára ni tí ò ní fìyà jẹ òun so tóun bá dẹ̀dọ̀ ẹni ìfẹ́ kọ́ kò ní kò ní gbé tí lójú ṣe ti understand so Eh, nǹkan tó dáa ni wọ́n kọ́ sí orí ọkùnrin pé ọkùnrin nìkan ló gbọ́dọ̀ máa dẹnu fẹ́ kọ obìnrin. ọ̀wẹ́ gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa kò ní ẹ̀tọ́ ṣùgbọ́n òyìnbó ló ní irú àwọn nǹkan bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe ń lọ ní around wa ń sìn màá sọ pé ó ní ẹ̀tọ́ nítorí pé kí ni tí obìnrin tí ọkùnrin bá fẹ́ obìnrin márùn márùn márùn in fact obìnrin tún ṣì máa lélẹ̀ fún ìdí èyí tí Mósè ò bá lọ lè lọ bá òkè ẹ jẹ́ kí òkè náà lọ bá Mósè o nítorí pé kí ni tí ọkùnrin yìí ò bá ní ká sí ìgbéraga sí kankan bẹ́ẹ̀ why not. ní ìmọ̀ ti tèmi kò sí tó burú nínú ẹ̀ ṣùgbọ́n nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé a mọ̀ pé àwa ọkùnrin tí a bá rí obìnrin tó dánrú ẹ̀ wò a lè máa fi ojú pé bóyá ó cheap pé bóyá ó ti lose jù ká máa fi wò ó ṣùgbọ́n lójú wo tèyé tèmi kò sí tó burú ń bẹ̀ wọ́n ní say out your feelings so that only go for what you want so sọ nǹkan tó bá fẹ́ lọ fún ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwùjọ wa àti gẹ́gẹ́ bí ẹ̀sìn ṣe fa sọ fún wa kò lẹ́tọ̀ọ́ ṣùgbọ́n tá a bá ní ká wo sóṣíálì kò sí tó burú nínú ẹ̀. irọ́ o rárá o kò dáa o mi ò lè ṣe o ṣó torí ọkùnrin tó bá lọ́ọ̀bù ẹ̀ ó máa bá ẹ̀ fúnra ẹ̀ kò ní kú ọ̀lọ́ba ó máa ẹ̀ pé òun fọ́ọ̀sì ẹ̀ fún ni kò sí ẹlẹ́tọ̀ rárá kò lẹ́tọ̀ rárá. kò lẹ́tọ̀ àmọ́ ṣe mọ ayé ti ayé ọ̀làjú wọ́n ṣe máa ń sọ gbogbo nǹkan ti wá di pé kò kò wọn ò kákún mọ́ bọ̀ èmi ò ní tèmi o. ó lẹ́tọ̀ ẹ ọ̀rọ̀ ọ̀fẹ́ tá à ń sọ yìí báyìí kò ń ṣe nǹkan tó yẹ pé ó ó yé gbogbo èèyàn gan ọlọ́run ló ṣe ètò ìfẹ́ wá láti ọ̀run wá ó dẹ̀ sọ gangan nínú ìwé mímọ́ yìí pé ká fẹ́ràn ara wa so nǹkan tó yẹ pé tó bá ti wá sí ọkàn ọkùnrin kó sọ jáde tó bá dẹ̀ wá sí ọkàn obìnrin kó sọ jáde kì í ṣe nǹkan tó yẹ pé yẹn lè máa mú lérè fè. ẹ tèmi lé mo lérò pé ẹ ti gbọ́ gbogbo ìdáhùn táwọn èèyàn dáhùn lórí pópó tí mo bi wọ́n lónìí ìbéèrè tí mo bi wọ́n ni ṣó lẹ́tọ̀ọ́ kí obìnrin fún ẹ kó dẹnu fẹ́ kọ ọkùnrin ẹlòmíì sọ pé ó lẹ́tọ̀ àwọn mi sọ pé ah èmi o mi ò lè ṣe o mi ò lè ṣe o oríṣiríṣi ìdáhùn ni mo gbọ́ lórí kókó tí mo bi wọ́n lónìí orúkọ tèmi ni Ògúndáyọ̀ Irúọlá lórí Orísun tẹlifíṣàn tẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ lórí Instagram at Orisun TV Instagram Twitter Facebook at Orisun TV ẹ má gbé kúrò.